ìyá tó máa yọ ní kò ní ó máa tán ẹ sáyé máa tó tán ayé máa tán kó ní Tóyìn Adégbọlá aṣẹ́wó tó rí mẹ́ta òun wọn wọlé síbí ẹ bá wa fún wọn láti wọ. àwọn fẹ́ ṣàkíyèsí àwọn fẹ́ ṣàkíyèsí àwọn fẹ́ ṣàkíyèsí àwọn fẹ́ ṣàkíyèsí